إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا من يهدي الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله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 àṣírí sọ̀látùlì fàátì ṣé lára ìjọsìn ni ṣíṣe àsọ̀látù fún ànábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni Allahu subhanahu wa ta'ala ló pa á láṣẹ fún wa nínú súra al-Ahzab Quran 33 ayah 56 Allah subhanahu wa ta'ala ó sọ pé inna allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima dájúdájú Allahu àti àwọn màláíkà rẹ̀ ń kẹ́ ànábì ẹ̀yìn tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ tọrọ ìkẹ́ fún un kí ẹ sì kí ní kíkí àlàáfíà ní kété tí Allahu subhanahu wa ta'ala sọ ááyà yìí kalẹ̀ ni àwọn sọ̀háábà rọ̀díyà lọ́wù anihum béèrè ohun tí àwọn náà yóò fi máa tọrọ ìkẹ́ fún ànábì sọ́lọ̀lọ́hù àlẹ́yì wasallam ànábì sì kọ́ wọn ní sọ̀látù ibrahimiya ẹ̀gbàwá kan nìyí اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم innaka hamidun majid ó wà nínú sọ̀híhùlì bukhari hadith number five nine nine six ó tó wà nínú sọ̀híhù muslim hadith number nine three five. gbólóhùn wọ̀nyí tún tọ́súnà Allahumma salli ala Muhammadin wa sallim tàbí sallallahu alayhi wa sallam tàbí alayhi salatu wa salam yàtọ̀ sí àwọn àsọ̀látù tó tọ́ súnà wọ̀nyẹn ṣé haramu ni fún mùsùlùmí láti hun gbólóhùn kan láti fi ṣe àsọ̀láàtò fún ànábì nígbàtí ó jẹ́ pé ó fẹ́ tọrọ ìkẹ́ àlàáfíà àti ìbùkún fún un ni kìí ṣe haramu fún mùsùlùmí láti hun gbólóhùn kan láti fi ṣe àsọ̀látù fún ànábì sallallahu alayhi wa sallam kò sì sí haramu níbi kí mùsùlùmí máa sọ̀rọ̀ lọ́wọ́ kí ó sì fi gbólóhùn kan ní ọ̀dọ̀ ara rẹ̀ tọrọ ìkẹ́ àti ọlà fún ànábì wa sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ kò tí ì dáràn nítorí pé àwọn sọ̀hábà náà máa ń ṣe bẹ́ẹ̀ rọ̀díyà lọ́hù ánìhùn ẹ̀yin náà ẹ wo bí àwọn àfáà súnà ṣe ń ṣe àsọ̀látù fún ànábì nínú àwọn ọ̀rọ̀ ìṣáájú nínú àwọn tírà wọn kò sí aburú nínú èyí rárá ṣùgbọ́n mùsùlùmí yóò ṣe àgbékalẹ̀ ihun àsọ̀láàtù dáràn tí ọba fi lè kó sínú ọ̀kan nínú àwọn nǹkan mẹ́fà kan ẹ jẹ́ kí a mọ àwọn ọ̀nà náà èyí tí mùsùlùmí yóò gbà dáràn nípasẹ̀ ihun gbólóhùn àsọ̀láàtù fún ànábì ọ̀nà kìíní fún híhun àsọ̀láàtù dáràn lílo àwọn ọ̀rọ̀ tí ó lòdì sí òfin Islam nínú àwọn gbólóhùn àsọ̀láàtù náà ọ̀nà kejì fún híhun àsọ̀láàtù dáràn sísọ gbólóhùn àsọ̀láàtù yẹn gangan di ìlànà tí wọn yóò máa pèpè sí tí irúfẹ́ gbólóhùn náà yóò fi wá dàbí pé hadithi kan ni ó gbà wá tí kò sì rí bẹ́ẹ̀ ọ̀nà kẹta fún híhun àsọ̀láàtù dáràn ṣíṣe àgbékalẹ̀ òǹkà kan tàbí àsìkò kan tàbí ọjọ́ kan ní pàtó fún ṣíṣe irúfẹ́ àsọ̀látù àdáhùn náà ọ̀nà kẹrin fún híhun àsọ̀látù dáràn ṣíṣe àgbékalẹ̀ ìlànà kan ní pàtó fún ṣíṣe irúfẹ́ àsọ̀látù àdáhùn náà bíi kí wọ́n wí pé ẹnìkan kò gbọ́dọ̀ kà àfi pẹ̀lú àlùwàlá ọ̀nà karùn-ún fún híhun àsọ̀látù dáràn ṣíṣe àgbékalẹ̀ láádá fún irúfẹ́ àsọ̀látù àdáhùn náà ọ̀nà kẹfà fún híhun àsọ̀látù dáràn kíka irúfẹ́ àsọ̀látù àdáhùn náà kún ìmísí mímọ́ láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tàbí ṣíṣe àfitì irúfẹ́ àsàlátù àdáhùn náà sí ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ní ti irọ́ àwọn ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà wọ̀nyí ló ṣe àkóbá ńlá fún àwọn àsàlátù àdáhùn kan bíi sọ̀látù lè fàátì sọ̀látù tùnjínà sọ̀látù lè gọ̀ ìbíyà sọ̀látù rọ́fìn ilé àmẹ́ẹ̀lì sọ̀látù lè kọmúsà jáwùhárátù lè kàmẹ́ẹ̀lì dàlá ìlú lè kọ̀ ìrọ́ọ̀tì sọ̀làwátù lè kèdìrí tù lè ahamar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àkíyèsí pàtàkì tíra jàwáhìrù lè máa ní wàbùlúgù lè àmẹ́ ní ni tíra àkọ́kọ́ fún ìjọ tìjáníyà mùrídì ṣéwù ahamada tìjáni tí orúkọ rẹ̀ ń jẹ́ ali harozim bun al-arabi ni ọkọ̀ tíra náà pẹ̀lú àṣẹ ṣéwù ahamada tìjáni lójú ayé rẹ̀ lẹ́yìn náà mùrídì mìíràn fún ṣéwù ahamada tìjáni tí orúkọ rẹ̀ ń jẹ́ Umar bon Sa'id Al-Futi ó tún ṣe ṣẹ́ríwù fún tírà náà orúkọ ṣẹ́ríwù náà ni kìtàbù rìmáhì isbirrohim alálùhùr isbirrojim ní àgékúrú tí a rì hù. fọ́lùmù méjì ni jàwáhìrù lè máa ní fọ́lùmù méjì náà sì ni ṣẹ́ríù rẹ̀ gbogbo wọn sì wà papọ̀ nínú ìdì ìwé kan ọwọ́ ni wọ́n fi kọ tíra náà sílẹ̀ lójú ayé ṣéhù ahamada tìjáni ṣùgbọ́n àtẹ̀jáde kìíní fún tírà náà jáde ní ọdún 1383 hijira ìyẹn ọdún 1963 lẹ́yìn náà àtúntẹ̀ kìíní fún tírà náà jáde ní ọdún 1421 hijira ìyẹn ọdún 2001 iléeṣẹ́ atẹ̀wétà kan tí ń jẹ́ darul fikir ní ìlú Beirut ní orílẹ̀-èdè Lebanon ni ó tẹ àtẹ̀jáde kìíní àti àtúntẹ̀ kìíní jáde kàyéfì tí ń bẹ nínú àtẹ̀jáde kìíní àti àtúntẹ̀ kìíní ni pé kò sí ọ̀rọ̀ kan tí àtúnṣe dé bá ṣùgbọ́n ojú ewé tí ọ̀rọ̀ wà nínú àtẹ̀jáde kìíní ló yàtọ̀ sí ojú ewé tí ọ̀rọ̀ náà wà nínú àtúntẹ̀ kìíní nítorí náà gbogbo ohun tí ń bẹ nínú àtẹ̀jáde kìíní òun náà ní ń bẹ nínú àtúntẹ̀ kìíní kò sí àyọkúrò tàbí àfikún èyí tí ìjọ tìjáníyà ṣe ìrí bẹ́ẹ̀ nítorí kí gbogbo iṣẹ́ tí àwọn àfá ìsìláàmù ti ṣe bọ́ sẹ́yìn lórí ìjọ tìjáníyà àti sọ̀látù lè fàátì wọn kí ó lè di kò tán bí kò sí níbẹ̀ lójú àwọn ọlọ́fìn tó tó nítorí náà tí iná kò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kánná ni èmi yóò fi máa tọ́ka sí àtẹ̀jáde kìíní. àti àtúntẹ̀kíní nínú ọ̀rọ̀ mi síwájú sí i fún wípé ipò tí ni jawahirul maani àti sẹ́ríù rẹ̀ wà ní ọ̀dọ̀ ìjọ tìjáníyà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí gbogbo àwọn tí àwọn yòókù sì ń tọ̀ lẹ́yìn ni èmi yóò fi gba tító pẹ̀lú àyọlò àti ìtọ́kasí láti inú tíà ìpìlẹ̀ wọn tí a jàwáhírù lè màá ní wàbùlúùgù àmọ́ ní àti ṣẹ́ríwù rẹ̀ kìtáàbù rè máa حسب الرحيم على نحور حسب الرجيم eléyìí tí على lè pè ní tí a rè máa hù báwo ni sọ̀látẹ̀lẹ̀ ṣe wáyé nínú tí a jàwáhìrù máa ní àtẹ̀jáde kìíní volume one page one thirty seven títí dé page one thirty eight àti nínú àtúntẹ̀ kìíní Jawahirulimaani, volume one page fifty eight ìjọ tìjáníyà wọ́n sọ pé thumma qala sheikh annaha lam takun min ta'lifi lidhikri ay salatu lifatihi lima ughliqa walakinahu توجه إلى الله مدة طويلة أو يمنحه صلاة على النبي صلى الله عليه وسلم فيها ثواب جميع الصلوات وسير جميع الصلوات وطال طلبه مدة ثم أجاب دعوته فأتاه لملك بهذه الصلاة مكتوبة في صحيفة من النور ìjọ tìjáníyà sọ pé ṣéhù ahamada tìjáni sọ pé kì í ṣe ṣé òbìkìrí lóhun sọ̀látòlìfàátìhì lèmọ́ ògòlékọ̀ ṣùgbọ́n ṣé òbìkìrí ló dojú àdúrà kọ àlọ́ọ̀ fún ìgbà pípẹ́ pé kí àlọ́ọ̀ fún òun ní àsọ̀látù kan tí òun yóò máa ṣe fún ànábì tí àsọ̀látù náà yóò kó gbogbo ẹ̀san àsọ̀látù ayé sínú digbí tí àsọ̀látù náà yóò sì jẹ́ àṣírí gbogbo àsọ̀látù ayé ó tọrọ èyí fún ìgbà pípẹ́ lẹ́yìn náà Allah dá dìkìrì lóhùn ìbéèrè rẹ̀ ni mọ̀láyíkà jìbìrìlù bá sọ sọ̀látùlì fáátì yìí kalẹ̀ fún ìwé ìmọ́lẹ̀ kan ni wọ́n kọ sọ̀látùlì fáátì sí láti inú sámà bí sọ̀látùlì fáátì ṣe wáyé nìyẹn ní ọ̀dọ̀ ìjọ tìjáníyà ǹjẹ́ ìjọ tìjáníyà fi àyè gba ẹnikẹ́ni láti ka sọ̀látùlì fáátì láì ní àdìsọ́kàn sí bí ó ṣe wáyé ìyẹn ni pé láì gbà pé Allah ló sọ sọ̀látùl fàátì kalẹ̀ tàbí pé nínú ọ̀rọ̀ Allah ni sọ̀látùl fàátì wà nínú ṣẹ́ríù jàwáhìrùl màání àtẹ̀jáde kìíní volume two page one thirty nine nínú kìtáàbù rìmáà àtúntẹ̀ kínní volume two page four seven seven. ìjọ tìjáníyà sọ pé ṣéwù ahamada tìjáni sọ pé wàfáníhá. ataida anaha ai soltalifathi lima ogoliko mi kalamilhi ka ala itụma ijo shehu ahamada tijani tijan sọkpe májẹ̀mú kejì nínú májẹ̀mú mẹ́wàá fún kíka sọ̀látùl fàátì ni pé níní àdìsọ́kàn pé lára ọ̀rọ̀ ọlọ́run ni sọ̀látùl fàátì ìdájọ́ Islam lórí rẹ̀ ìwásáyé sọ̀látùlì fàátì ti fi hàn kedere pé irọ́ ni wọ́n fi pa mọ́ Allahu subhanahu wa ta'ala nítorí pé Allahu kò ní sọ tírà kankan kalẹ̀ mọ́ fún ẹnikẹ́ni lẹ́yìn ikú ànábì wa sallallahu alayhi wa nítorí pé ànábì ni òpin àwọn ànábì ànábì wa ni òpin àwọn ànábì òun ni òpin àwọn tí àlọ́wù yóò sọ tírà kalẹ̀ fún ṣebí gbogbo wa ni a mọ̀ pé ànábì ni kọ́ sámà nàbì yìí òpin àwọn ànábì ìṣẹ̀lẹ̀ kan wulẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ikú ànábì sallallahu alayhi wa tí ìṣẹ̀lẹ̀ náà ti jẹ́ kó di mímọ̀ fún wa pé wáhàyí ìmísí sánmà kan kò tún ní wáyé mọ́ fún ẹnikẹ́ni lẹ́yìn ikú ànábì wa sallallahu alayhi wa ìṣẹ̀lẹ̀ náà ọ wà nínú sọ̀híhù muslim hadisi Anas radiyallahu anhu hadis number 6472 babu fadli ummi Ayman radiyallahu anha hadisi náà nìyí qala Abu Bakri radiyallahu anhu ba'da wafati rasulillahi صلى الله عليه وسلم لعمر انطلق بنا إلى أم أيمن نزورها كما كان رسول الله صلى الله عليه وسلم يزورها فلما انتهينا إليها بكت فقال لها ما يبكيك ما عند الله خير لرسوله صلى الله عليه وسلم فقالت ما أبكي أن لا أكون أعلم أن ما عند الله خير لرسوله صلى الله عليه وسلم ولكن أبكي أن الوحي قد انقطع من السماء فحيجتهما على البكاء فجعلا يبكيان معها إتما لن ikú النبي صلى الله عليه وسلم abubakiri sọ fún umar rọ̀díyà lọ́wù ànihuma pé jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ ìyá aiman lọ́wù aniha jẹ́ kí a lọ bẹ̀ẹ́ wò gẹ́gẹ́ bí ànábì ṣe máa ń bẹ̀ẹ́ wò ìyẹn nígbà tí ó wà láyé a dé ọ̀dọ̀ rẹ̀ ìyẹn ọ̀dọ̀ ìyá Ayman ó bú sẹ́kún gbàgàdà àwọn méjèèjì ìyẹn Abubakar Siddiq àti Umar ọmọ Khattab wọ́n sì sọ fún un pé kí ni ó ń pa ọ́ lẹ́kún ohun tí ń bẹ ní ọ̀dọ̀ àlọ́ò ó lóore jùlọ fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam ìyá yìí ìyẹn ìyá Ayman ó sọ pé èmi kò sunkún fún wípé èmi kò mọ̀ pé ohun tí ń bẹ ní ọ̀dọ̀ Allah ó lóore jùlọ fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa ìyẹn ni pé èmi náà mọ̀ pé ohun tí ń bẹ ní ọ̀dọ̀ Allah ní ọ̀run ó lóore jùlọ fún òjíṣẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n mò ń sunkún nítorí pé dájúdájú ìmísí tí ń wá sáyé láti sánmà ó ti dúró nípasẹ̀ ikú ànábì sallallahu alayhi wa nígbà náà ọ gba àwọn méjèèjì lẹ́kùn àwọn méjèèjì sì bẹ̀rẹ̀ sí sunkún pẹ̀lú rẹ̀ nítorí náà ẹnikẹ́ni tí ó bá tún sọ pé Allah sọ Salatul Fati ìkalẹ̀ tàbí Allah sọ gbólóhùn mìíràn kalẹ̀ fún ẹnikẹ́ni lẹ́yìn ikú ànábì onítọ̀hún ti pa irọ́ funfun báláú mọ́ Allah subhanahu wa ta'ala sì sọ nípa àwọn tí wọ́n bá ń pa irọ́ mọ́ ọ pé wọn kò ní í ire ní ọ̀run nínú súra Yunus Quran 10 aya 69 àti aya 70 Allah subhanahu wa ta'ala ó sọ pé kúl iná lẹ́bí na yaftaruna ala Allahi lè kadhiba la yuflihun sọ pé dájúdájú àwọn tí ń dá àdápa irọ́ mọ́ Allah wọn kò ní jèrè متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم لعذاب الشديد بما كانوا يكفرون ìgbádùn déńtí lè wà fún wọn nílé ayé lẹ́yìn náà ọ̀dọ̀ wa ni àbọ̀ wọn lẹ́yìn náà a ó fún wọn ní ìyà líle tọ́wò nítorí pé wọ́n ń ṣàìgbàgbọ́ ṣé Sọ̀látùl Fátì ní àjùlọ ọlá lórí Àlùkùránì alápọ̀nlé ní ọ̀dọ̀ ìjọ Tìjàníyà Sọ̀látùl Fátì ó ní àjùlọ ọlá lórí Àlùkùránì àmọ́ ní ọ̀dọ̀ àwa mùsùlùmí alukur'ani kò ní akẹgbẹ́ alukur'ani sì ni ó ní àjùlọ ọlá ní gbogbo ọ̀nà àlàyé ọ̀rọ̀ nìyí nínú matnu jawahirul imani. No, àtẹ̀jáde kìíní volume one page one thirty six bákan náà nínú jawahirul maani àtúntẹ̀ kìíní volume one page fifty seven ìjọ tìjáníyà sọ pé ṣéwù ahamada tìjáni sọ pé. وتعدل صلاة الفاتح من القرآن ستة آلاف مرة صلاة الفاتح ó sì tún dọ́gba sí kíké àlòkùránì nígbà ẹgbẹ̀rún mẹ́fà six thousand times ìdájọ́ ìsìláàmù lórí rẹ̀ ní òdiwọ̀n ìgbà tí a ti fi rinlẹ̀ pé sọ̀látùlì fàátì kìí ṣe ọ̀rọ̀ àlọ́ọ̀wọ̀ àti pé ẹnìkan ló ṣe àdáhùn rẹ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ ẹ̀dá kan ni báwo ni ọ̀rọ̀ ẹ̀dá kan ṣe fẹ́ ní àjùlọ ọlá lórí ọ̀rọ̀ àlọ́ọ̀ nígbà tí kò sí àdíìsì ànábì tó ní àjùlọ ọlá lórí àlùkùránì báwo ni ọ̀rọ̀ ẹni tí kò tó ànábì ṣe fẹ́ ní àjùlọ ọlá lórí àlùkùránì alápọ̀nlé ẹ jẹ́ kí a ka àwọn àyà méjì wọ̀nyí kí a fi lè mọ bí àlùkùránì alápọ̀nlé ṣe ní àjùlọ látó lórí gbogbo ọ̀rọ̀ mìíràn súra al-isra quran 17 aya 88 Allah subhanahu wa ta'ala ó sọ pé قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعدهم لبعد ظهيرا sọ pé dájúdájú tí àwọn ènìyàn àti àlùjànú bá parapọ̀ láti mú irú àlùkùránì yìí wá wọn kò lè mú irú rẹ̀ wá apá kan wọn ìbáà jẹ́ olùrànlọ́wọ́ fún apá kan ááyà kejì ó wà nínú súra alhashir Quran 59 ááyà 21 Allah subhanahu wa ta'ala ó sọ pé láwọ́ àwùzálnà hádálùkúrò ánà alájábàl làrọ̀hẹ́tàwò kọ́ṣíà mùtàsọ́dìá mẹ́ni kọ́ṣíyà ti láì wàtílíkálì àmúfàálù nàdẹ̀ríbùhálì náà sí لعلهم يتفكرون tí ó bá jẹ́ pé a sọ àlùkùránì yìí kalẹ̀ sórí àpáta ni ìwọ ìbárí ní ohun tí ó máa tẹríba ó sì máa fọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ fún ìbẹ̀rù Allah ìwọ̀nyẹn ni àwọn àpèjúwe tí à ń fi lélẹ̀ fún àwọn ènìyàn nítorí kí wọ́n lè ronú jinlẹ̀ ǹjẹ́ ẹ máa ronú jinlẹ̀ báyìí pé kò sí ọ̀rọ̀ kan tí ó ní àjùlọ ọlá lórí àlùkùránì alápọ̀nlé ṣé sọ̀lá tó lè fàátì ní àjùlọ ọlá lórí ìrun kíkí ààwẹ̀ gbígbà àti iṣẹ́ hajj ní ọ̀dọ̀ ìjọ tìjáníyà sọ̀látùlì fàátì ní àjùlọ ọlá lórí ìrun kíkí ìrun wákàtí márùn-ún àti àwọn náfìlà rẹ̀ ní ọ̀dọ̀ ìjọ tìjáníyà sọ̀látùlì fàátì ó ní àjùlọ ọlá lórí ààwẹ Ramadan àti gbogbo ààwẹ̀ súnà àníṣẹ́ ní ọ̀dọ̀ ìjọ tìjáníyà sọ̀látùlì fàátì ó ní àjùlọ ọlá lórí iṣẹ́ hajj àti umra bákan náà ní ọ̀dọ̀ ìjọ tìjáníyà sọ̀látùlì fàátì ó ní àjùlọ ọlá lórí ìmánì àti islam àti ihsan ìyẹn ni pé ní ọ̀dọ̀ ìjọ tìjáníyà sọ̀látùlì fàátì ó ní láádájú ẹ̀sìn islam lọ mi ò parọ́ mọ́ wọn àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a wo matnu jawahirul maani. àtẹ̀jáde kìíní volume 1, page one forty. bákan náà nínú jawahirul maani àtúntẹ̀ kìíní volume 1, page fifty nine. ìjọ tìjáníyà sọ pé ṣéwù ahamada tìjáni sọ pé wàhínà sọ̀látà lè fàátìhì lè mọ́ ògbòlékọ̀ afdọ̀lù méjèmírin wùjúhì lè àmàlì wàlẹ̀ ìbàdáàt ìtumọ̀ ṣe wà mádà Tìjání sọ pé sọ̀látù lè fàátìhì ó ní àjùlọ ọlá lórí gbogbo ojúpọ̀nà àwọn iṣẹ́ tí à ń ṣe lẹ́sìn àti gbogbo ìjọsìn tí à ń ṣe fún Allah ó tún sọ ọ́ bá míì matnu dawahiru limaani àtẹ̀jáde kìíní volume one page one thirty eight bákan náà ó tún sọ ọ́ nínú Jawahirul Maani àtúntẹ̀ kìíní volume one page fifty eight ìjọ Tìjàníyà sọ pé thumma qala sheikh falamma ta'ammaltu hadhihi as-salata wajadtuha látẹ̀zínúhá ìbádàtù jẹ̀mí ìlìjìnnì wàlìínsì wàlìmàláìkà ìtumọ̀ ṣéhù ahamada tìjáni ó sọ pé nígbàtí mo yiri sọ̀látò lè fàátì yìí wò dáradára mo rí i pé gbogbo ìjọsìn àlùjànnú gbogbo ìjọsìn ènìyàn àti gbogbo ìjọsìn àwọn màláíkà kò tẹ̀sùnwọ̀n tó kíké sọ̀látò lè fàátì ìdájọ́ Islam lórí rẹ̀ sísọ pé sọ̀látò lè fàátì ó ní àjùlọ ọlá lórí àlùkùránì alápọ̀nlé tàbí sísọ pé sọ̀látò lè fàátì ó ní àjùlọ ọlá lórí gbogbo ìjọsìn tí ó wà nínú Islam sísọ bẹ́ẹ̀ ó ti fi hàn kedere pé láti ọ̀dọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn ìsìláàmù tí wọ́n sápamọ́ sínú ìsìláàmù láti ọ̀dọ̀ wọn ni sọ̀látùl fàátì ti wá ìdí abálájọ nìyẹn tí wọ́n fi gbé àjùlọ ọlá fún sọ̀làtò lè fàátì lórí ẹ̀sìn Islam ẹni tí ó bá sọ pé ọ̀rọ̀ tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀ kí onítọ̀hún kó bọ́ síta kí ó wá ṣe àlàyé fún wa ọ̀nà tí sọ̀làtò lè fàátì fi ní àjùlọ ọlá lórí àlùkùrhánì kí ọ wá ṣe àlàyé fún wa sẹ́ ọ̀nà tí sọ̀látùlì fàátì gbà ní àjùlọ ọlá lórí gbogbo ìjọsìn àwa mùsùlùmí bí bẹ́ẹ̀ kọ́ àwọn ọ̀tá ẹ̀sìn ìsìláàmù àwọn ni wọ́n mú sọ̀látùlì fàátì wá àníṣẹ́ wọ́n mú sọ̀látùlì fàátì wá láti fi jìrọ̀ ìsìláàmù ní Allah kò sì ní gbà fún wọn àjùlọ láwo lọ́wà fún jáò haratul kamal nínú matnu jawahirul maani volume 1 àtẹ̀jáde kìíní page one twenty four bákan náà nínú sẹ́ríù jawahiru limaani àtẹ̀jáde kìíní volume one ojú ewé two two two ó tún wà nínú kìtáàbù rìmá àtúntẹ̀ kìíní volume one page three السم السم ولا تقرأ جوهرة الكمال إلا بالطهارة المائية لا بالترابية لأن النبي صلى الله عليه وسلم والخلفاء الأربعة yahduruna inda qira'atiha ṣéwù ahamada tìjáni ó sọ pé ìwọ kò gbọ́dọ̀ ka jáù haratul kamal àyàfi pẹ̀lú ìmọ́ra olómi àlùwàlá kìí ṣe ìmọ́ra elérùpẹ̀ káyà mọ́mù nítorí pé ànábì àti àwọn àròlé mẹ́rẹ̀ẹ̀rin yóò wà níbi tí wọ́n bá ti ń ké jáò haratul kamal ìdájọ́ Islam lórí rẹ̀ àsọgbọnú ọ̀rọ̀ ni sísọ pé ẹnìkan kò gbọ́dọ̀ ka jáò haratul kamal àfi pẹ̀lú àlùwàlá nítorí pé nígbà tí kò sí ẹ̀ṣẹ̀ fún ẹni tó ka àlùkòrò áánì pẹ̀lú àìní àlùwàlá báwo ni ṣíṣe àlùwàlá ṣe lè di dandan fún ẹni tí ó fẹ́ ka ìkàkùkà tí wọ́n ń pè ní jawharatul kamal àmọ́ ṣá irọ́ ni jáò hálátún lè kàmẹ́l ìdí irọ́ rẹ̀ sì hàn kedere pẹ̀lú bí ìjọ tìjáníyà ṣe gbà pé ànábì àti àwọn àròlé rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yóò jókòó sí ọ̀dọ̀ ẹnikẹ́ni tí ń ka jáò hálátún lè kàmẹ́l ènìyàn mélòó ni ànábì sallallahu alayhi wa ẹ̀mí mélòó sì ni ànábì ní tí ó fi jẹ́ pé ó ń jókòó káàkiri ayé ní ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan tí ń ka jáò alátùlì kamal òpùrọ́ ni yín nígbà tí ànábì gan wà láyé lójú ayé rẹ̀ kò lè wà nínú yàrá kí wọ́n rí i ní àyè mìíràn ní àsìkò kan náà èyí pàrọ̀ mọ́ ìkàkùkà ní jáò haratul kamal kò sì sí nǹkan tí ẹnikẹ́ni lè kà tí ànábì fi lè jáde kúrò nínú sàárè rẹ̀ sallallahu alayhi wa ṣé òtítọ́ ni pé sọ̀làtò lè fàátì wà nínú tẹ̀fsíìrò ibùnú kẹfìr àti pé ṣé ó fẹsẹ̀ rinlẹ̀ pé ali ọmọ àbú tọ́lìb rọ̀díyàlọ́wù ánìwò ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ka sọ̀làtò lè fàátì lójú ayé ànábì sọ́lọ̀lọ́wù aléyìí wọ́sẹ̀lẹ̀mù èsì kò sí sọ̀látò lè fàátì nínú tafsiru ibnu kasir kò sì sí nínú tíra tafsiru Islamu kankan gẹ́gẹ́ bí kò ṣe sí sọ̀látò lè fàátì nínú hadithi kankan àmọ́ wọ́n ṣe àfitì gbólóhùn gígùn kan sí ọ̀dọ̀ Ali ọmọ Abu Talib radiyallahu anhu gbólóhùn náà dúró fún àsọ̀láátù gbólóhùn náà sì gùn nínú gbólóhùn àsọ̀láátù náà ni gbólóhùn kan ti jẹyọ báyìí àlèkọ́ọ́tàm lè máa sábàkọ̀ wàlẹ̀ fàátì lèmọ́ ògòlékọ̀ ìyẹn nìkan ni gbólóhùn tó jẹyọ nínú rẹ̀ kí a lọ kà á ní kíkún ní abẹ́ ìtúpalẹ̀ tí ibnu kẹsìrì mú wá ní abẹ́ aya 56 nínú súra al-ahzab àmọ́ ẹ jẹ́ kí a tẹ́tí gbọ́ àwọn àlàyé kan lórí ẹ̀gbàwá náà. ní àkọ́kọ́ a ti sọ síwájú pé kìí ṣe haramu fún ẹnikẹ́ni láti hun gbólóhùn kan láti fi tọrọ ìkẹ́ àlàáfíà àti ìbùkún fún ànábì sọlọlọ́hu àléhí wọ́sálàmù kìí ṣe èèwọ̀ láti ṣe bẹ́ẹ̀ kìí ṣe haramu láti ṣe bẹ́ẹ̀ ní òdiwọ̀n ìgbà tí a bá ti ṣọ́ra fún àwọn nǹkan mẹ́fà tí a ti ṣe àlàyé nípa wọn síwájú kókó kejì nípa àsọ̀láàtù tí wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ Álì ọmọ Abu Talib radiyallahu anhu ṣíṣe àfitì rẹ̀ tí ọ̀dọ̀ Ali ọmọ Abu Talibi kò fẹsẹ̀ rinlẹ̀ ìyẹn ni pé ẹ̀gbàwá ọ̀rọ̀ náà lẹ gbogbo àwọn àlàyé nípa lílẹ ẹ̀gbàwá náà ó kúkú wà nínú Ibnu Kathir bákan náà ìṣòro tí àwọn onísọ̀látù lè fàátì kàn ní nípa ẹ̀gbàwá náà ni pé wọ́n ń wá gbogbo ọ̀nà láti ṣe àfitì sọ̀látù lè fàátì sí ọ̀dọ̀ àwọn ẹni rere ọ̀rọ̀ kò sì gbà bẹ́ẹ̀ lọ sọ̀látù lè fàátì kò ti ọ̀dọ̀ ẹni rere wá ọ̀tá ẹ̀sìn ló mú wá kókó kẹta nípa àsọ̀láàtù tí wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ Ali ọmọ Abu Talib radiyallahu anhu òun ni pé àwọn àdánwò ọ̀kan òjọ̀kan tó farasin sára sọ̀látùlì fàátì gẹ́gẹ́ bí ọ̀nà tí sọ̀làtòlè fàátì gbà wáyé àti àwọn àjùlọ láìrọ́ èyí tí àwọn onísọ̀làtòlè fàátì bù fún sọ̀làtòlè fàátì kò sí ọ̀kankan nínú àwọn àdánwò wọ̀nyẹn lára gbólóhùn gígùn tí wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ Ali ọmọ Abu Talib paríparí ẹ̀ wá ni pé ọ̀tọ̀ ni sọ̀làtúlì fàájì tẹ́ẹ̀sì mọ̀ bí ẹ ń mowó ọ̀tọ̀ ni gbólóhùn tí wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ Ali ọmọ Abu Talibi kò jọra wọn kí ni ó burú nínú ìtumọ̀ sọ̀làtúlì fàátì kìí ṣe ìtumọ̀ sọ̀làtúlì fàátì gan-an ni ó burú ṣùgbọ́n àwọn àdìsọ́kàn tí wọ́n fi gbé e kalẹ̀ àti àwọn àdìsọ́kàn nípa àjùlọ ọlá tí wọ́n bù fún sọ̀làtúlì fàátì àwọn nǹkan wọ̀nyẹn ló sọ sọ̀látù lè fàátì di aburú ńlá ayé àti ọ̀run nítorí náà ìhun sọ̀látù lè fàátì àti àwọn ìhun ìran sọ̀látù mìíràn èyí tí àwọn onísúfí ń ṣe àdáhùn rẹ̀ ìyẹn ìjọ tìjáníyà tàbí ìjọ kọ̀dìríyà àwọn ìran àsọ̀látù wọ̀nyẹn ló ti fi ọ̀nà kan tàbí ọ̀nà mìíràn wọ ipò bídíà musulumi kò sì gbọ́dọ̀ ka irúfẹ́ àsọ̀látù bẹ́ẹ̀ kódà kí ó má ní ìgbàgbọ́ nínú àdìsọ́kàn burúkú tí wọ́n fi gbé àwọn àsọ̀látù náà kalẹ̀ ríran bídíà àṣẹ̀yìtọ́ọ̀nì lọ́wọ́ ni ó jẹ́ fún mùsùlùmí onísúnà láti máa ka sọ̀làtòlè fàátì kí ọwọ́ a máa sọ pé òun kò ní àdìsọ́kàn ìjọ tìjàníyà lórí rẹ̀. wọ́n ran iṣẹ́ èṣù lọ́wọ́ ni tí kì í bá ṣe pé ènìyàn ń yọ bídíà ṣe níkọ̀rọ̀ tàbí tí kìí bá ṣe pé ènìyàn fẹ́ràn bídíà ènìyàn kan kò ní sọ pé mùsùlùmí lè ka sọ̀làtò lè fàátì ní òdiwọ̀n ìgbà tí kò bá ti ní àdìsọ́kàn tìjàníyà lórí rẹ̀ tí onítọ̀hún sì ti ní ìmọ̀ nípa ipò tí sọ̀làtò lè fàátì wà ní ọ̀dọ̀ ìjọ tìjàníyà nítorí náà bí ìtumọ̀ sọ̀làtún lè fà á tí kò bá burú sọ̀làtún lè fà á tí kì í kóríire báyẹn o nítorí àwọn ìgbàgbọ́ àwọn àdìsọ́kàn tí ọ̀rọ̀ mọ́ sọ̀làtún ǹjẹ́ a lè kírun lẹ́yìn ẹni tí ń ka sọ̀làtún ìsọ̀rí méjì ni a lè pín gbogbo àwọn tí ń ka sọ̀làtòlè fàátì sí ìsọ̀rí kìíní àwọn tí ń ka sọ̀làtòlè fàátì pẹ̀lú àdìsọ́kàn tí ìjọ tìjáníyà fi gbé sọ̀làtòlè fàátì kalẹ̀ lẹ́yìn tí a bá ti ṣe àlàyé fún irú ẹni bẹ́ẹ̀ nípa bí àwọn àdìsọ́kàn nípa sọ̀látòlì fàátì ṣe lòdì sí Islam tí onítọ̀hún kò bá jáwọ́ níbi kíka sọ̀látòlì fàátì kò lẹ́tọ̀ fún mùsùlùmí kankan mọ́ nígbà náà láti tò kírun lẹ́yìn irú alágídí ọkàn bẹ́ẹ̀ nítorí pé àwọn àdìsọ́kàn sọ̀látùlì fàájì tí ń bẹ nínú ọkàn rẹ̀ ó ti sọ irú ẹni bẹ́ẹ̀ di aláìgbàgbọ́ pọ́nbélé ìsọ̀rí kejì àwọn tí ń ka sọ̀látùlì fàájì lásán láì nímọ̀ kankan ní ọ̀nà kankan nípa àwọn àdìsọ́kàn tí ìjọ tìjáníyà fi gbé sọ̀làtòlè fàátì kalẹ̀ a lè kírun lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ náà títí di ìgbà tí òun náà bá kọ̀ jálẹ̀ láti fi sọ̀làtòlè fàátì sílẹ̀ lẹ́yìn àlàyé nípa àwọn aburú ńlá tó farasin sára sọ̀làtòlè fàátì. nítorí náà jama aburú ni sọ̀làtúlì fàátì kò sí oríire kan bẹ̀ fún ẹni tí bá ń kà ní ọjọ́ a iṣẹ́ àṣedànù ni ẹ jẹ́ kí a padà sí sọ̀làtù Iborohimiya eléyìí tí ànábì kọ́ àwọn sọ̀hábà òun ni ó yẹ kó gbajúmọ̀ lórí ahọ́n òun ló yẹ kó gbajúmọ̀ nínú àdúrà nítorí pé gbogbo àwọn tó gba àdísì pa ló gbà wá òun ni ẹjẹ́ á máa kà alọ́ọ̀ báni paná bídíà sọ̀lá tó lè fàátì báni gbé súnà ànẹ́bì ga lórí sọ̀lá tó Ibrahimiyya. àti gbogbo súnà rẹ̀ Allah ni ọba alágbára fún ìmọ̀ nípa Islam ìbéèrè àti ìwádìí tàbí ìfọ̀rọ̀wérọ̀ ẹ kàn sí wa ní Talim Central Mosque ayékalẹ̀ bus stop láàrin aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́wàá àárọ̀ ní gbogbo ọjọ́ àlàádì ọjọ́ sunday ìyẹn fún àwọn ọkùnrin láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago méjìlá ọ̀sán ní gbogbo ọjọ́ àlàádì ìyẹn fún àwọn obìnrin bákan náà nọ́mbà mi nìyí etisalat zero eight zero ninety nine thirty seven zero one zero nine glow zero eight zero seventy six eleven forty eight ninety six. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك واتوب اليك